bàbá wa alájí àgbà tí wọ́n fi lo ayé wọn tán ilẹ̀ ni wọ́n máa wò agbọ́ lẹ́nu àfa wa níjọ́ kan wọ́n kó wa wá ọ̀dọ̀ bàbá wa kó wa kí wọn a wá ṣàdúrà fún wa bàbá wa sọ fún àáfà àti wọ́n wá ń sọ fún wa nígbà tá a bọ́lẹ̀ wọ́n wá ní ẹ̀yin ọmọ mi ìjẹ́ ẹ̀mọ tí mo torí ẹ̀ kó yín wá aláàmà. wọ́n wá ń sọ wọ́n ní nígbà tí àwọn délé kéwú tí bàbá wa ń fa ògbó àwọn yọ bẹ́yìn náà tí fẹ́ fa tèmi yọ. wọ́n wá ní bàbá wa ń fa ògbó àwọn yọ gbogbo bí wọ́n bá wá dé ọmọ wa pé àbòtó àbòtó àbòtó dà àwọn tí wọ́n bí àwọn wá gbọ́ wọ́n wá ní ha alájí àgbà ṣàdúrà wọ́n lè fáwọn tán yányán ha wọ́n wá eléyìí tó dáa nínú oṣù tó nara já bàbá wa wá wá dì í ní ọjọ́ náà wọ́n dì í lápò lápò bàbá wa tí ọ̀rọ̀ náà sojú tí wọ́n gbé iṣu wa bẹ́ẹ̀ bá fẹ́ wá ìdí ọ̀rọ̀ tí mo sọ wọ́n bẹ̀ wọn ò tí ì lọ àwọn ni bàbá wa láàánú lábò tó wá. ọ̀rọ̀ náà rẹ̀ máa kéèsì o gbogbo egbò ni ó tọ̀rọ̀ egbò ó tọ̀rọ̀ bàbá wa alájí àgbà ẹ bàbá wa aláàánú níjọ́ náà wọ́n sì jẹ́ ìránṣẹ́ àwọn àgbàlagbà wọ́n wá gbé sùn ọ̀hún dé wọ́n gbé e lẹ̀. bàbá wa ṣàdúrà fún wọn ibi àga tí gbogbo wa jọ ọmọ bàbá mọ̀ náà ni tí wọ́n máa pọlọ́mí sí bàbá wa lu ayé bí ẹni àlejò ibi tí wọ́n máa pọlọ́mí sí náà ni wọ́n dúró sí bàbá aláàánú ẹnu wọn wá ṣe fẹ́rẹ́ wọ́n wá ní bàbá ẹ̀ ẹ̀ sì àwọn àgbàlagbà lẹ́ẹ̀kan alẹ́ tó yìí bọ́lọ́wọ́n bá bá fẹ́ àpàdà sí àbúrò nígbẹ̀yìn. ọlọ́run o. olórí yóò gbé ọlọ́run ọba rẹ̀ tóbi ni. tún gbé e tóbi lẹ́ẹ̀kan sí ẹ tún gbé e tóbi lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ bá ti wá gbé e tóbi ẹ máa dákẹ́ ni o ọ̀rọ̀ pọ̀ tí ń bọ̀ ẹ àmọ́ kò sọ́jọ́. wa ìnáka. bàbá wa alájí àgbà bàbá wa aláàánú níjọ́ náà wọ́n wá sẹnu fèrè wọ́n ní bàbá ọlọ́run ò ní já padà sí aburú pẹ̀kún yín ààrẹ ní sàmí ẹ mọ̀ pápá àpàrà sí abúlé àtúmọ̀ kókù náà ọ̀rọ̀ ọjọ́ mi nù ọlọ́mọdé ó bá wọn. àwọn awí bẹ́ẹ̀ wọ́n ní àpàrà sí àbúrò ní pẹ̀kún yín wọ́n ní bàbá sì jábọ́ lórí àga. gbogbo àwọn tí wọ́n rán wá wọ́n sì họ bàbá wọn pé ẹ bá ń pè wọ́n ẹ bá ń pè wọ́n wọ́n wá pè wọ́n dé wọ́n wá kúnlẹ̀ síwájú bàbá wọn bàbá nìyí ṣe tẹ́ ẹ sá wọ́n ní àṣẹ ah, ní sábẹ́ ẹ ti ṣe ló bà wá lẹ́rù ló bà wá lẹ́rù bàbá lẹ́yìn náà mọ tẹ́ ẹ dáko ni ẹnìkan nú gbogbo ẹ̀dá bó bá bẹ̀rẹ̀ rẹ̀ kò mọ ibi tọrọ òun ó yọrí sí i wá iná láka lálọ́mọbi ọ̀rọ̀ ó yọrí sí i. ibi àwọn bá a dé yìí a ti kọjá àpadà sí aburú ta lẹ́ńtọ̀ ọ̀hún wọ́n ní ètò dé nkó yín wá nìyẹn mo fẹ́ fi bàbá hàn yín wọ́n wá ní gbogbo ntẹ́ ẹ bá jẹ́ yányẹ́ ẹ para yín má wọ́n ní ẹ para yín má wọ́n wá ń sọ níjọ́ òun ní fún wa àwa tá a wà pẹ̀lú wọn a sì jẹ́ márùn àwọn ni wọ́n sì kẹfà wa wọ́n wá ń sọ fún wa wọ́n ní ààyè tí bàbá wa alájì àgbà wà lẹ́kọ̀ọ́ wọ́n ní wíńdò kólóbò nẹ̀yìn àgbàlagbà lẹ́ẹ̀dárú ẹ̀mọ̀ ló jí ìdáyé ń gbà náà <laughs> àwọn kólóbò kólóbò wíńdò wọ́n nígbà tí bàbá gbébẹ̀ kárin kése ìyá tó nílé ní òun fẹ́ ta ilé ó lé ó wá juwó rẹ̀ lẹ́lẹ̀ ọ̀kan náà ọmọ bàbá wa ra ilé náà òun wá tún un ṣe dáadáa ẹ́n ń gbò tún un ṣe tí gbogbo ẹ́ ṣe ó wá ní bàbá ẹ máa bọ̀ báyìí ó ti dá báyìí wọ́n ní bàbá ní hà ọtí bàá jẹ́ ọtí bàá jẹ́ àṣé gbogbo ẹni tí ó bá jẹ́ àdàbí yà gẹ́gẹ́ bí ti ń bọ̀ látòrí àfa àgbà lórí bàbá wa àlájẹ́ àgbà tí ibi tí ń lọ àti ibi tí ó tún máa lọ kò gbọ́dọ̀ káyé jọ. nínú wa anabi wa muhammad ẹ anabi wa muhammad ọ fẹ́ẹ́ gbé gbé bí mo ti fẹ wí ọrọ yìí ẹ̀tọ́ ọlọ́mọdé á sì wí gbàgbé pé anabi lòun ìtúnbẹ́nu sẹ́tì ọlọ́ọ̀bá máa rán tí ojú ò máa tì í tọ́lọ́ máa pé yá àyú àrùsùlù sọ. Bàlígìmá òǹzílà ilé ìtàní ọ̀bíkà. Ọlọ́run o. Ìlànà fàlfà máa. Bàlágìtà Ẹ wọ̀rọ̀ Ọlọ́run o. Muhammad bá ọba jíṣẹ́ apá kan tó jíṣẹ́ apá kejì wọ́n kọ́ lé ọ lọ́wọ́ wọ́n kọ́ gbogbo ẹ̀ lé ọ lọ́wọ́ àfikọ́ jẹ́ ẹ anabi wa Muhammad máa tijú ọ̀tìjú ni gẹ́gẹ́ bí ń bẹ́nu sẹ́mi ìta pé kó jẹ́ tójú òsì máa tì í pé pé wá bọ́ síta gẹ́gẹ́ bí kúlíyà ayú ànáṣù ìnílàkúnnà sí irun mùbínú ìtìjú là nẹ́bí wa Muhammad àdàbíyà ò bá tijú kò níwà nẹ́bí wa Muhammad. ẹ kéèsì o. ànábì lójú pé kí n wá bọ́ ta pé ìnílà kún nàzírù mùbí kí n wá pé òjíṣẹ́ ni mí kéèmí wá bọ́ ta lójú gbogbo aráyé pé òjíṣẹ́ ni mí ìmọ̀ àti ànábì wa Muhammad lójú àṣẹ nínú ìwà ànábì wa Muhammad ìtìjú jẹ́ kan gbogbo ẹni bá fẹ́ máa wà rè tó fẹ́ máa bẹ dáadáa nílé ayé ìtìjú dọwọ́ rẹ̀ yẹ́rù ni ìtìjú bàbá àwọn alájí àgbà tìjú tí wọ́n fi lọ nì. bàbá wa alájí àgbà wọ́n tijú débi pé níjọ́ tí ikú tó fẹ́ mú ẹ̀mí wọn lọ ikú gan wa ń tijú wọn ah ẹ rò pé gbọ́rọ̀ nìyé ikú wa ń tijú alájí àgbà débi pé ńgbà tí bàbá sọ̀kalẹ̀ sínú àánú ọlọ́run tó sọ̀kalẹ̀ ní pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ẹ́ nígbà bá sọ̀kalẹ̀ sínú àánú ọlọ́run ó wá kó dààmú dààbò báwo ara ayé àwọn ọmọ àwọn pé ṣé bàbá kú àwọn ẹnìkẹ́lẹ́ wò wọ́n wò ní ẹni tó gboyè dókítọ̀ ẹnìkejì wò wọ́n wò bàbá sì gbóná síbẹ̀ ara wọn sì dúró bó ti yẹ bàbá tìjú ayé ayé padà wá tìjú wọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa pọ́nmọ ọjà ní léwọn ò ní tìjú ọ̀pọ̀ sí ànábì rẹ̀ kò lè mú. mo pè mí onítìjú a farawa lásọ ya èmi ọmọ ọ̀sán ẹ gbogbo ayé ń gbọ́ báyìí ìwà nábì lẹ́ ń gbọ́ wo. sọ̀rọ̀ mọ́ àti wàhálà ẹni tó bá wá fẹ́ sọ ìwà anabi wa Muhammad bí o bá sọ ìwà bàbá wa alájí àgbà kò pé torí gbogbo ẹni bá lójú inú bó bá wo bàbá títí ní òrí ànábì lára wa wà iná la bọ́ ọba ti wo bàbá dáadáa káyì àbí bọ́ ọba lójú inú. Hmm. Hmm ee kí n sáré sọ ẹgbẹ́ ọlọ́run ọba yín tóbi lẹ́ẹ̀kẹ́ sí ìṣẹ́jú mi ti fẹ́ pé mi ẹ tó pé ọlọ́run tóbi ọlọ́run ó tún mú gbà mí wá ẹ sáà mí nà.